الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه eléyìí ni àṣekágbá gbogbo ohun tá à ń pè ní ṣe hajj àkọlé tá à ń pè fún eléyìí náà ni tọ̀wá fúléwádà yí ilé ọlọ́run ọba ká wípé ó dìgbà ọ̀sẹ̀ ó dàbọ̀ à ń pè ní tọ̀wáfù ìwàdà má gbàgbé pé àwọn tọ̀wáfù yìí mẹ́ta ni tọ̀wáfù alákọ̀ọ́kọ́ à ń pè ní tọ̀wáfù ìkọ̀dù wípé tọ̀wáfù pé mo dé ní máa ń bá àwọn tó bá fẹ́ kọ́kọ́ ṣe ó múra tọ̀wáfù ẹ̀yọ̀kan tí wọ́n ṣe yẹn náà òun náà tọ̀wáfù ìkọ̀dù mọ́ wọn bákan náà yọ́mù tẹ́rùyà àtàwọn tó yẹ pàṣẹ ajé tàmọ́ tó náà tájọ bẹ̀rẹ̀ àtàwọn tó yẹ pé wọ́n jẹ́ ṣe ajé lè fọ́ọ̀dù náà àtàwọn tó ń ṣe ajé lè kọ̀rọ̀ọ̀nù so gbogbo wa náà tọ̀wáfù lùkùdùm náà tọ̀wáfù yẹn náà tí wọ́n ń pò náà gbogbo wa ní àtújọ dín padà tọ̀wáfù lùkùdùm tọ̀wáfù tààrin à ń pò ní tọ̀wáfù lè fà ọ̀dọ̀ tọ̀wáfù lè fà ọ̀dọ̀ ẹlẹ́ẹ̀kẹta yìí láwọn pè ní tọ̀wáfù lè wàdà òun ni tọ́pìkì wa ti eléyìí fàyìlẹ̀ táhàmì ń kọ́dọ̀ ìhàwà èjè tí alálàájì bá ti parí ájí rẹ̀ tó ti parí gbogbo bùkátà rẹ̀ wàá zàmà alárọ̀hìn ó wá fẹ́ máa lọlé fàálẹ́ yẹn yóò wádìí àlùbẹ́ yìí tàbí tọ́wà ọ̀dà yóò ti ṣe ọ̀rẹ́ yẹn ní fún kó kí ilé ọlọ́run ọba pẹ̀lú tọ̀wáfù ní láàfi kí ilé ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe ò wà lálàájì má dáhùn lóhùn tó bá ti kún bíi wákàtí bíi márùn tó kùn tẹ́ fi lọ tètè lọ ṣe àti pé àwọn tó bá kó yín lọ gan wọn bá lẹ́kọ̀ọ́ wọn ti ti sọ fún yín pé tò tètè lọ sí tọ̀wáfù lè wà dá ọ tọ́ ẹ pé yín tẹ́ lọ lọ́wọ́ ọ̀sán yìí bá ti ilẹ̀ lọ́ọ́ kásùbà nìkan ti ṣe papọ̀ látara àti sàbílẹ̀ náà bá sì tọ́wọ́ pé káàní náà tún yàn sọ̀rọ̀ fún ẹ̀fì kó lè wọ́jẹ̀ gbogbo àwọn èèyàn ni wọ́n máa ń yí ọgbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń yípo níbi iṣẹ́ ájì wọn lójúpọ̀ náà tó bá wù wọn ọ̀kọ́ọ́lá níbi sọ̀rọ̀ ọ̀sà níbi wàá báyìí pé láàyè ń fẹ́ràn ní àhàdùn ẹnì kankan gbọ́dọ̀ lọ́wọ́ àtàyẹ̀kọ́ náà èrò àdìhí àtọ̀wà gẹ́lẹ́bẹ̀ẹ́jì títí tí ó fi jẹ́ pé ìwọ̀n tí ó fi kẹ́yìn ájì rẹ̀ òun náà ní kọ́lọ̀ tó wá fòlé ọlọ́run so àdéhìsí sí bẹnu sọ yìí muslim òun tọ́jọ gbogbo ẹ̀ náà bẹnu sọ yìí bukhari bákan náà tó bá jẹ́ pé obìnrin ni òun wá ń ṣe àìdọ̀ lọ́wọ́ ń tiẹ̀ obìnrin tí ń ṣe àìdọ̀ lọ́wọ́ ń tiẹ̀ wọ́n pa òun láṣẹ pé wọ́n kàn máa wò wá ni o yọ máa retí pé kí kó wọn mọ́ tí òbí ti mọ́ kò nídìí kó ṣe tọ̀wá fòlè wàdá o tí ọbẹ̀ etí ẹ mọ́ kò ní ìdí tó ṣe tọ́wá fòwádà òyìn pé tí ọbẹ̀ etí ìparí àìdọ̀ rẹ̀ wọ́n ṣe é lófin fún pé kúrò òun kọ́ máa lọ kọ́ máa wòlẹ̀ ṣe tọ̀wá fòwádà yìí mọ́ torí bá níbi Muhammad sallallahu alaihi wasallam àdìsá abdulhamid abbas ó rí bá níbi Muhammad sallallahu ọkà sọ̀lẹ̀ àhìrí ó ṣe é lófin ó ṣe é lẹ́tọ̀ ó ṣe ń fúfúyẹ́ fún gbogbo ẹ̀nà bá jẹ́ ẹni tí ń ṣe àìdọ̀ lóbìnrin antes jọrọ kọ́bílà ń tẹ̀ tó fà kó ṣe sùúrù náà síwájú kó tó ṣe tọ̀wá fòlẹ̀wádà ọ̀ so ṣùgbọ́n tó bí etí wá jẹ́ pé idol rẹ̀ yìí ń bẹ pẹ̀lú rẹ̀ kó wọn máa lọ tiẹ̀ ìdàká náà ti kọ̀dé tọ́ fún fàádọ́ tó ti jẹ́ pé bẹ́ẹ̀ ń ṣe fún so kò ní ìdí kó ṣe tọ́wá fún torí pé ẹ̀jẹ̀ ń bẹ ní ara rẹ̀ ẹ̀jẹ̀ ẹni wọn bá sì lẹ́jọ́ gẹ́gẹ́ bí ta ti sọ obìnrin ṣe tọ̀wáfò tí máa ń tẹ̀jẹ́ oṣù lọ́wọ́ o máa ṣe o bákan náà wọ́n láwọ́ hàn yáhìmìlà máa hùn ní máa ìzẹ́mìjẹ̀m máa tẹ̀yẹ sàrọ̀ láwọ́ tàbárò kàbẹ̀ ọ̀sẹ̀ tọ́ èèyàn lè gomi zẹ́mìzẹ́m dání ó jẹ́ pé gbogbo alárajì wọn máa lómi zẹ́mìzẹ́m yìí à omi ìbùkún ni o àti sọ́lọ́ sẹ́yìn o pàdé sọ pé máa wù zẹ́mìzẹ́m lè máa sórí bàdá omi zẹ́mìzẹ́m ohun tí yẹn bá mú fún ni a máa bù a máa bù fún àwọn tó yẹ pé bóyá ó fẹ́ bù fún àwọn tá a rẹ̀ ń ṣe a máa bù sínú gbá a máa bù sínú wọ́n bá ń bomi sígbà náà ọ̀ká náà yẹ̀ súbọ̀ alálùmọ́tọ̀ wọ́n a sì máa bù lé àwọn aláàárẹ̀ wọ́n máa bù lé wọn lórí ọ̀yẹ́sìkè wọ́n a sì máa fún wọn mu kódà ó sọ ọlọ́run bá sọ pé máa ń jẹ́ nìkan pé máa ń rẹ́ tí ó sì wà nílùú mọ̀dínà síwájú fún tó ṣe fátì òmọ́kà ní máa rán èèyàn lọ sí sọ́dọ̀ Suhail ọmọ Amúrì wípé kó fún àwọn ní omi zemzem àáfàá Suhail ọmọ Amúrì yìí yóò sì fi omi zemzem yìí yóò bù sọ́nà méjì yóò fi rán ànábì wa Muhammad yóò rán sí ànábì wa Musa alayhisalaam àdìsí ẹ̀ ń bẹnu báyà kí ti jáde rògbà wá bákan náà tí wọ́n bá fẹ́ jáde nínú ilé inú kaaba àìdàntà mí ní tọwà tí wọ́n bá tọwà fún yìí tán sòtún ẹ̀ tọ́wáfù tán gẹ́gẹ́ bá sọ pé gbogbo tọ́wáfù kọ̀ọ̀kan lè máa yẹn ní fúlàní ẹ̀yìn mọ̀kọ́mù Ibrahim tàbí ibi tí yẹn bá ráyè sí yẹn wá jáde gẹ́gẹ́ bá yẹn sí máa ń jáde láwọn mọ́ṣáláṣí yòókù náà kéèyàn máa ń rí fàásì jáde o kọ́ máa kọ́yìn jáde o yọ jáde lẹ́ni tí pé yóò gbé ẹsẹ̀ oṣù rẹ̀ jáde ni o gẹ́gẹ́ bó ti wà ní àwọn àdéhùn ti gbára jùlọ ọ̀yá kojú kọ́dàmọ́ ni mọ́kọ́dẹ́mọ́ ríjìlá hólì Yusuf àìsí oṣù rẹ̀ náà kọ́ gbé jáde lẹ́ni tí wọ́n sọ báyìí pé Allahumma salli ala Muhammad wa sallim اللهم إنا أسألك من فضلك اللهم صل على محمد وسلم اللهم إني أسألك من فضلك ẹ̀kan náà lè yóò wí ṣùgbọ́n kó lè bá àtúgbò yíwa dáadáa kí n sọ ọ́ lẹ́ẹ̀mẹ́ta allahumma salli ala muhammad wa sallim allahumma inni as'aluka min fadlik a sọ gbólóhùn yẹn lẹ́ẹ̀kan péré ó tó ti bá jáde ẹ̀yìn ẹ̀yẹn mi tí ẹ̀ bá ti wá sí ayé tí ẹ̀ bá ti dé inú pléènì ó dúpẹ́ fọlọ́run pé àwọn padà lọ́ọ́lé ọ̀gọ̀rọ̀ náà jọ sí ájé o pé gbogbo kan yìí táwọn káwọn tó débi báyìí wọ́n ti kú ẹ máa gbọ́ pé as-salatu ala al-amwat ẹ máa gbọ́ lónìí ẹ̀rín ní Mọ̀dínà ní Mọ́kà ẹjá kí irun sókò àwọn òkú láwó nígbà mi wọ́n lé ní as-salatu ala al-atfal ẹjá kí irun sáwọn ọmọ kéékèèké la nígbà mi wọ́n lè sọ pé as-salatu ala ẹjá kí sáwọn òkú látàwọn ọmọ kéékèèké lọ́ọ̀họ́kùwà àwọn èèyàn ń kú lójoojúmọ́ ni o gbogbo òun lẹ́ máa gbọ́ bẹ́ẹ̀ àfà ikọ̀ ọ̀ká lẹ́ lè má gbọ́ bẹ́ẹ̀ ó lè jẹ́ ẹ̀ka nínú ọjọ́ mẹ́wàá níbi ìrìn ẹyọ kan so gbogbo ògbà ni wọ́n máa ń kí òṣòkùrà gbogbo ògbà tọ́lọ́ bá ní pé tí wọ́n jẹ́ nìkan tó ń bọ̀ wálé àdúpẹ́ fọlọ́run ọba délé àdúrà lọ yẹ ọ́ tọ́ bá ti fáwọn èèyàn tẹ́ bá sàdúrà fáwọn èèyàn gá àdúrà kọ́ máa jẹ́ lẹ́nu yín ọlọ́run jẹ́ iná ọlé lọ́wọ́ ọlọ́run jẹ́ iná ọlé lọ́wọ́ kẹ́ máa ṣàdúrà fún wọn ó dà èyí tí rẹ ti sọ òun ni pé gbogbo ìgbà tá à ń ṣe tọ̀wáàfù yẹn ọ̀dà ká ti ṣe gbà tọ̀wáàfù wa yẹn ká ṣe é lẹ́yìn tó ṣe pé ká máa ṣàdúrà fáwọn èèyàn pàápàá jù ẹni wọn ṣe ń tí ọ̀rẹ́ wa ń ṣe ká ṣàdúrà fún wọn ká béèrè orí lọ́dọ̀ ọlọ́run bá fún wọn ẹni àárẹ̀ ń ṣe lẹ́gbẹ̀ẹ́ wa ká bẹ ọlọ́run bá kíkọ́ ọlọ́run bọba lékè ọlá ó jogún àlàáfíà fún wọn kó jogún oore fún wọn ẹni yóò tára ní ẹni yóò tó ṣe pé kò bọ́ sí rọrùn fún àtijọ́ àti mú rẹ̀ lé abẹ́ lọ́wọ́n bá fún wọn kíkọ́ lọ́wọ́n bójú ọjà rò fún wọn dáadáa so kọ́dà ẹ má jẹ́ àgbàgbé o abẹ́ lọ́wọ́n bá fún ìpínlẹ̀ tá a bá ti wá àwọn gómìnà tó ń yàn sí owó fún wa lójó lórí wa abẹ́ lọ́wọ́n bá pé tó ọlọ́run ṣàánú wa o àwọn tí wọ́n bá jó lórí wa jọ jáwọn tó já láàánú àwọn tí bá ń bẹ́lẹ̀ lọ́wọ́ kọ́ lọ́n kọ́ bá mú àánú kọ́ bá mú sójú wọn àwọn tí ń bọ̀ wá pẹ̀lú ìbò tí wọ́n fẹ́ tàbí gbàtà ayé yòówù tá a bá ti lọ náà ká bẹ lọ́wọ́n ọba fún àwọn olórí wa ó pàtàkì ó kí tó lórí bá dá ìlú òṣùwọ̀n káwọn ní òun ní ẹ̀sìn kó wọ́n lákòólé kẹ́sìn ká bẹ lọ́wọ́n ọba fún wọn gan ó pàtàkì ó torí pé àfàwà Ahmad bin Hanbal ó ní pé tó pé mo bá ní àdúrà kan tó sọ pé mo mọ̀ pé yóò jẹ́ olórí ní ìbá fún wọ́n ní kí ló dé bá ṣàdúrà fún lórí tó wá sádùn ààrẹ jẹ́ yóò jẹ́ fún gbogbo wa wọ́n tí ń bá ṣe fún mìnìkan mìnìkan ní ó wúlò fún Allahu Akbar ṣàdúrà fáwọn olórí wa kọ́lọ́run ṣàánú wọn kó bá tọ́ wọn sọ́nà kó bá fọ̀nàmọ̀ wọn kó bá ṣe dáadáa fún wọn kó bá jẹ́ jẹ́ pé wọ́n mọ ẹ̀sìn ọlọ́run yóò bàbà lórí ẹ̀mí wọn wọ́n láàánú wa lójú torí pé tí wọ́n bá láàánú wa lójú bó ti yẹ ká máa gba ká máa jágbádùn ìlú yìí wọn ò jágbádùn bẹ́ẹ̀ o wọ́n fẹ́ jágbádùn ìlú yìí dáadáa nin wọ́n ní á lọ sí dátà àwọn dọ́gbọ́n gbà sọ́wọ́ yẹn o fífi ẹ̀ní bẹ dátà àwọn dọ́gbọ́n gbà sọ́wọ́ yẹn o kí ló burú ń bẹ̀ ẹnu kan kẹsọ fún gbogbo àwọn tó jáwọn ọ̀yá bàbá wa tí wọn ká pàmẹ́tì ọ̀ká sẹ́kọ́ndì tí wọ́n jáwọn àgbàlagbà yẹn ìjọba máa fún wọn ní wàsúwàsú fifty fifty thousand ẹni ọba ti ka primary òun náà máa gba fifty fifty thousand ọmọ kékeré tí wọ́n sẹ̀ bí sórílẹ̀-èdè yìí káwọn máa gba thirty thirty thousand pé wọ́n bí ọ sórílẹ̀-èdè yìí ọmọ gba thirty one thousand lójúmọ́ wọ́n sẹ̀ bí ọ ọmọ gba thirty thirty thousand lóṣù tó bá ti rí wájú pọ̀ ọ̀dọ̀ iléèwé ọkà primary owó yóò di wàsó tó bẹ́ẹ̀ ti jẹ́ nìkan ti pọ̀ ọkà secondary school kówó rẹ̀ seventy thousand tó máa gbà lọ́dọ̀ ká máa lò ní lọ́fẹ̀ẹ́ inú àwọn owó tí wọ́n ń gbà yìí wọ́n máa yọ àwọn táàkì tí wọ́n bá yọ níbi ọ̀rọ̀ nẹ́wà kankan sòtún ẹ̀bẹ́ fi wádìí kó kó secondary school ọkà college of education tá ń pè ní nc tàbí ọkà nd irú ẹni bẹ́ẹ̀ kọ́ máa gba ninety thousand lọ́dọ̀ ìjọba tí ẹ̀ bá fi ka hnd tàbí ó fi ní degree lọ́wọ́ tó fi lọ ságunbánirọ̀ bí wọ́n ti ń ṣe é yẹn káwọn agbanirọ̀ máa gba one twenty yìí tó ń gba thirty thousand yẹn kọ́ máa gba one twenty orílẹ̀-èdè nàìjíríà ti rí lọ́wọ́lọ́wọ́ ní sọ fún wa yìí torí pé owó wa ń bàjẹ́ sí lójoojúmọ́ ni lójoojúmọ́ lówó wa ń bàjẹ́ sí so tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní two thousand and fourteen lọ sàlẹ̀ bí forty thousand one fẹ́ ríyálì nígbò di two thousand and nineteen so táwa mọ̀ wọ́n fẹ́ lórí ríyálì two thousand and eighteen two thousand and nineteen wọ́n fẹ́ ríyálì ní hundred naira lónìí one sixty lónìí tàwa two thousand and twenty two one sixty one hundred sixty thousand èló ni wọ́n ń pe dọ́là tẹ́lẹ̀ one naira one dollar ní tẹ́lẹ̀ so two naira wa ní pound pound méjì àbọ̀ ibi five naira ni ohun tí dọ́là dì lónìí ó lé ní seven hundred naira seven hundred naira wa ó lé ń bẹ̀ dípò dọ́là kan one naira wa náà ní tẹ́lẹ̀ ó ti di seven hundred ó lé seven oh five seven ten so pound wa ń kọ́ ah hadith wala haraj ká tó wá sọ àwọn owó mi ìtọ́jú owó ńláńlá lágbàáyé owó wa yẹn ń bàjẹ́ sí lójoojúmọ́ ni ká bẹ́ lọ́wọ́n ọba kó ṣe pé nítorí bá lọ agùnbánirọ̀ ọmọ àgbà one twenty thousand ọparí agùnbánirọ̀ rẹ̀ kí one twenty yìí ó má dò ó kó máa gbà á lọ bẹ́ẹ̀ ó má dò ó tọ́ba ríṣẹ́ ìjọba láti one twenty yẹn ni kóhùn yóò ti lò òkè one fifty one sixty two hundred táwọn pé kọ́lẹ́jì rẹ̀ ti ṣẹ̀ lọ́kà tí ń gba ninety tàbí nd tí ń gba ninety tẹ́lẹ̀ látòrí tiẹ̀ ó máa jẹ́ one twenty one thirty one fifty wàhákàdà wàhákàdà orílẹ̀-èdè ilé ìsẹ́ o ọ̀dọ̀ àwọn kan ní bọ́ sí ni o ni ò fi kárí o èsì ohun tó burú ń bẹ àá ṣiṣẹ́ èyí tó ń sọ gbogbo yà ní ṣiṣẹ́ mọ́ ìgbéla ní àá tún máa awúkálùkù aláàmà wá pé kémi náà ka dìgírì kémi náà ka kíníkà kémi náà ka kíníkà àwọn tó bẹ̀rẹ̀ tó jẹ́ fún wọn ní masters lọ́wọ́ kówó tí wọ́n máa bẹ̀rẹ̀ wọ́n máa bẹ̀rẹ̀ láti bíi two fifty three hundred àwọn tó bẹ̀rẹ̀ fèrè nígbó wọ́n jẹ́ doctorate tí wọ́n fi gbaṣẹ́ kówó tí wọ́n bẹ̀rẹ̀ láti bíi five hundred lóòkè. Okay ẹni ọba ìkẹ́ jẹ́ senior lecturer tó sì jẹ́ dókítọ̀ owó lóòkè báyẹn wà á kàdà á gbádùn orílẹ̀-èdè yìí èyí tó ṣe pé ọmọ orílẹ̀-èdè yìí fẹ́ sákò ọ̀rọ̀ náà ní gbogbo aláfẹ́ sákò lórílẹ̀-èdè yìí nígbà tí ò sí àánú ń bẹ ọ̀rọ̀ ń bẹ lórílẹ̀-èdè nàìjíríà yìí ọ̀dọ̀ àwọn kan ní kó sí o ìjà bẹ lọ́wọ́ ọba o kọ́lọ́run bó jẹ́ kí ọ̀rọ̀ ní ọ̀kárí ọ̀kárí gbogbo wa káti ẹ̀ ní rọ́fọ̀kànbalẹ̀ ìjẹ́ ìmú wa kọ́ já rọrùn èyí tó ń kárùkù ń sáré kì í pé pẹ́lú omi ó jí lójúmọ́ owó kẹ̀kẹ́ ò ní ba mọ́júmọ́ tó ti jẹ́ pé á jẹ́ àmú yìí pé ọlọ́run fún ọmọ sátidé kọ̀ mọ́ sẹ́ńdé kọ̀ mọ́ fáìdé ìjọjúmọ́ là ń jẹ láàmú tó kọ́lọ́mù bọ̀bà lẹ́ka kó bá torílẹ̀-èdè wá sí o àyíbá àmọ́ tàbá rẹni tó ṣe pé wọ́n fẹ́ ran iléeṣẹ́ wa yìí lọ́wọ́ tó fẹ́ ràn wá lọ́wọ́ láti jẹ́ pé káwọn orú àwọn wá sí báyìí ó tún lè máa tẹ̀síwájú á fi àkànnì nọ́mbà wálẹ̀ thirty forty five mẹ́ta nine oh one thirty forty nine five mẹ́ta nine oh one thirty forty five mẹ́ta nine oh one eh, orúkọ tí ó gbé jáde ní ustaz jẹ́nradé Sulaiman Adekunle. orúkọ tí ó gbé jáde ní àìbámẹ́nu tó wà sílẹ̀ pé nọ́mbà wa kó pe zero seven zero five three two four one six five zero lẹ́ẹ̀kan sí zero seven zero five three two four one six five zero tàbí ká pe nọ́mbà yìí zero seven zero six five three two one six eight five lẹ́ẹ̀kan sí zero seven zero six five three two one six eight five àbẹ̀lọ́ nǹkan lọ́wọ́ bọ̀ bàdé kí wọ́n dá ó jẹ́ kí àwọn alálàjì wa fún òde láyé àtàláfíà kó sí ájú wọn ní ájúmọ̀ gbogbo ọlọ́lá ọlọ́wọ́lá kọjá lábílá assalamu alaikum wa rahmatullahi wa barakatuh